السلام عليكم ورحمة الله وبركاته إلي إن يتوين إتوى تيقبني إلا النبي سنة الرسول تيو ما واي لا تينو أستاذ سليمان إدريس أجمتي إما باركالو الحمد لله الذي امتن على العباد بأن يجعل في كل زمان فترة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلا الهدى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله حث على تعلم العلم وتعليم وتعليم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا adúpẹ́ fún ọlọ́run ọba abẹ́lọ́n kó sàlékún ìkí àti kẹfà náà Muhammad sallallahu ta'ala alaihi nínú àwọn kan tí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa látara pé ọlọ́run bá ṣe wá ní mùsùlùmí ó ní ká máa wá bá ṣe lékún ní ìmọ́lẹ̀ ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn bá ṣe lékún lóye nítorí pé ọlọ́run ò dá wa fún nǹkan méjì ká wá sí òun lọ ọlọ́run ọba ó sàwọn kan ní olùmọ̀ ó sì sàwọn olùkan ní olùbéèrè gbogbo ẹni tó bá nímọ̀ nípa ṣẹ̀ríà Islam ọ̀ranyàn ni ó dì fún láti jẹ́sẹ̀ yẹn gbogbo ẹni tí ò bá nímọ̀ nípa ṣẹ̀ríà Islam ọ̀ranyàn ni ó dì fún láti máa bèèrè lọ́wọ́ àwọn tó nímọ̀ eléyìí ni ta fẹ́ pẹ̀rẹ̀ wá sí àkéèsì sí lónìí kódà nípa pé ó jẹ́ ọ̀ranyàn fún gbogbo olùmọ̀ láti pèpè sójú ọ̀nà Ọlọ́run òun ló fà tí wọ́n fi máa ń ṣe sùúrù púpọ̀ lórí ìnira tí wọ́n máa bá pàdé níbi ìpèpè ní sọ́ọ̀tù Tawbah aya ọgọ́rùn kan àti méjì olélógún 122 ọlọ́run ọba wa ó jẹ́ ká pàtàkì ìmọ̀ àti iṣẹ́ tá mọ̀ ṣe torí aya yẹn ó sọ̀kalẹ̀ lásìkò ìgbà tí ogun le púpọ̀ tí wọ́n gbógun tànábì sallallahu eléyìí lọ́lọ́run tó wá ń sọ kalẹ̀ wípé síbẹ̀síbẹ̀ náà ẹ wá mọ̀ lọ àwọn onígbàgbọ́ òdodo kò ní láti jáde lọ sí ogun pátápátá gbogbo yín ẹ̀ ní lọ sójú ogun kẹwàá pa ìmọ̀tì èéṣe tí apá kan nínú wọn kò jáde nínú ìran kọ̀ọ̀kan láti lọ wá àmọ̀jinlẹ̀ nípa ẹ̀ ẹ̀yin àwọn aṣojú nínú ìran nínú ìdílé kọ̀ọ̀kan ẹ̀yin àwọn èèyàn tí a rí wípé ọlọ́run fún wọn lọ́pọ̀lọ́ fún wọn lẹ́bùn tí wọ́n wà mímọ̀ lọ nípa ẹ̀sìn láti fi kìlọ̀ fún àwọn ènìyàn nígbà tí wọ́n bá padà dé wá bá wọn lè yóò dèrò kọ́mọ̀ wà lè yóò dèrò kọ́mọ̀ omi ìdàrọ́jà ohun ilé àkọ́kọ́ liẹ̀tàfákọ̀ ohun fi dín ebi tí kò mọ́ òkun ọ̀rọ̀ yẹn wà gan nìyẹn liẹ̀tàfákọ̀ ohun fi dín kí wọ́n lọ gbàgbọ́ yé ìmọ̀ ẹ̀sìn torí pé tí ò bá sí mọ́ ẹ̀sìn bí ìgbà téèyàn ti ń jóná látàyé ni ìgbésí ayé téèyàn ó lò ń gbà yẹn ìgbésí ayé ẹranko ni wàlìyàndò bìlá ọlọ́run mọ́ sí wá bẹ́ẹ̀ gbogbo ohun tá à ń ṣe pátápátá nínú ìgbésí ayé wa bọ́mọ ẹranko bá tún ṣe dájú wa lọ lóko kò sí ìtọ́mọ ẹranko ìṣe ń bẹ̀ tọ́mọ èèyàn fi ń ṣe fáàrí pé èèyàn bá kọ́lé ńlá ẹranko ń kọ́ bá a ṣe ń lóbìnrin tá à ń lọ́kọ àwọn ọmọ ẹranko ń ní bá a ṣe ń jo lórí àwọn ọmọ ẹranko wọ́n ń jo lórí wọ́n ń jọ̀gá kódà wọ́n ń pàṣẹ kódà wọ́n ń jagun kódà wọ́n ń lo ṣẹ̀ríà kí àwọn ẹranko wọn mọ́ bára wọn wí bẹ́ẹ̀ ni lọ́wọ́ láàrin àwọn ẹyẹ àwọn ẹranko wọ́n rọ́ọ̀gì ilé àwọn ẹyẹ so àwọn estate o ń bẹ táwọn ẹranko ń kọ́ tẹ bá wọlé ẹranko mi kódà yìí ti ń gbénú òólẹ̀ èmi ò rí nǹkan kan tọ́mì yẹn lè fi ṣe fáàrí láyé tó jẹ́ pé àfi kó jẹ́ pé ń sin lọ́hùn ó sì ń lékún ní mẹ́sìn tó wáyé pé nǹkan míì ní fi ṣe fáàrí wọ́n sọ pé àwọn dábà náà ń ṣe àwọn ẹmọ́ àwọn òkété àwọn ẹyẹ tí ń fò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló tó jẹ́ pé a mọ̀ mọ̀ yàtọ̀ láàrin ọmọ èèyàn àti ẹranko tí ò bá ti sí pé èèyàn lékún lẹ́sìn ń gbàgbọ́ yé ó kàn jẹ́ ó mu lásán kọ́dọ̀ ọlọ́run tó wá là mọ́lẹ̀ ẹnu pé tí àwọn tí ń jẹ tí wọ́n mu lásán yẹn wùlà kálẹ̀ kan ọ wà bẹ́ẹ̀ ọ wà náà o kódà ó tún sàn fẹ́ ẹranko ju wọn lọ ó sàn ẹranko ju àwọn táwọn sáàrí ìdèlé yìí ó ní ẹ̀rọ ayé tó sọ̀kalẹ̀ ìtànkà yìí ló tún fi wá wá lásìkò tó gun le tí wọ́n gbógun tànàbì sallallahu ta'ala sallam wípé ẹni káwọn kan wá mọ̀ lọ liyatafaqahu fi din wa liyunziru qawmahum idha raja'u ilayhim kí wọ́n wá jíṣẹ́ ẹ̀bá tún bẹ̀yẹn ká kí wọ́n wá jíṣẹ́ ìmọ̀ tí wọ́n ní láti fi kìlọ̀ fún àwọn ènìyàn ènìyàn wọn nígbà tí wọ́n bá padà dé wá bá wọn bóyá wọn yóò ṣọ́ra torí pé tí wọ́n bá fi jíṣẹ́ yóò jẹ́ wà báàlì yóò jẹ́ àlùbá lọ́dọ̀ ọlọ́run fẹ́ni tó nímọ̀ yẹn tó wá dalè kò sí báwùjọ ti lè wo burú tó àpèjúwe ànábì wa sallam òun àkọ́kọ́ olùmọ̀ nínú tó jẹ́ ṣáájú wa ní àsìkò tiẹ̀ tọ́lọ́run gbé àsìkò tó jẹ́ pé tí èèyàn bá sọ pé ẹ wí la ilaha illallah àsìkò tí èèyàn máa bẹ̀rù pé sí orí ó sì dúró lọ́rùn tó ń bá sọ bẹ́ẹ̀ àmọ́ kò kò ṣe méjì nígbà tọ́lọ́run sọ pé kum fa andir dìde kọ́ ọmọ kí àwọn èèyàn nílọ̀ gbólóyìn náà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí wí àsìkò náà le síbẹ̀síbẹ̀ wọ́n wá bí wọ́n ṣe pa wọ́n wá bí wọ́n ṣe ṣe léṣe wọ́n dá láàmú púpọ̀ àwọn náà ni a sì sọ wípé àwọn olù òjíṣẹ́ ńlá sallallahu ta'ala sọ́lá náà lẹ́yìn àwọn olùmọ̀ jogún ó sì wà nínú ọ̀rọ̀ yìí pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò fi owó lẹ̀ wọn ò fi góòdì lẹ̀ ìmọ̀ yìí náà ni wọ́n jogún òun ló sọ́dọ̀ ọ̀rọ̀ yàn fún ọgbẹ́ni tó bá nímọ̀ nípa ṣẹ̀ríà Islam tó ní ìmọ̀ extraordinarily torí pé ìmọ̀ kan wà rán àmẹ́nu débẹ̀ tó jẹ́ pé gbogbo mùsùlùmí gbọ́dọ̀ ní nípa bá ti ṣẹ̀sìn ṣùgbọ́n àwọn tí wọ́n á ní kọjá bẹ́ẹ̀ ó ti dọ̀ràn yẹn láti pè àwọn ìsákèèsí gbogbo báwùjọ ṣe rò kórí dábàá gbàgbé nù dánilẹ́kọ̀ọ́ wáyé ìgbà tá nàbí Ibrahim aleyhisselam tó bẹ̀rẹ̀ sí ṣe wáàsí fún bàbá rẹ̀ àti mọ́rọ̀ yẹn wá àti mọ́ wá àti káyà rẹ̀ tó jẹ́ pé bàbá yìí náà tún wá sọ wípé òun ó jù lókò pa gbogbo ẹni tí nǹkan kan bá ti yé nẹ́sì Islam ó gbọ́dọ̀ mọ̀ pé ó dọ̀ràn lórí òun láti fi fún àwọn ẹlòmíì láti gbọ́yé lèyúndìrò kọ́mù àlèyúndìrò kọ́mù ìdàrọ́jà àwọn ilé ìmìlá aláhùn ìdàrú torí pé àwọn tí wọ́n bá jíṣẹ́ ọlọ́run bá fún tí wọ́n tàn mọ́lẹ̀ ìmọ̀ sí lọ́kàn ìmọ́lẹ̀ ẹ̀sìn látara àmọ̀ tí wọ́n tàn sí lọ́kàn àwọn náà ó lè kíyè sára bákan náà afẹ́ká bẹ̀rù ọlọ́run ọlọ́run bá sọ́rọ̀ ọ̀tá ní kó lè alistair lẹ́dí ìnà ya'lamun nusratu zumar aya kẹsàn sọ́rọ̀ àtàtì náà kẹsàn kò lè alistair lẹ́dí ìnà ya'lamun wà lẹ́dí ìnà la ya'lamun. ǹjẹ́ àwọn ẹni tí wọ́n nímọ̀ àti àwọn ẹni tí wọn kò ní mímọ̀ wọn a lè dọ́gba bí. wọn lè dọ́gba lọ́lọ́run wíhùn ní suratul mujadila aya kọkànlá yarfa ọlọ́run yóò sì ṣe àgbéga àti yìí fún àwọn ẹni tí wọ́n gbàgbọ́ lódodo nínú yín àti àwọn ẹni tí a fún ní mímọ̀. bẹ́ẹ̀ni anabi sallallahu ta'ala wa sallam ó ní wà inna li alim ṣe rí olùmọ̀ la yastaghfiru lahu man fi samawati wal ardi hatta al-hitan fil ma gbogbo àwọn tí ń bẹ ní sánmà tí wọ́n ń bẹ lórí ilẹ̀ náà wọ́n máa wá foríjì fún wọn kódà àwọn ẹja nínú bú omi àwọn láti ń bẹ fólùmọ̀ tí ń fìmọ̀ sí lọ́hùn fífìmọ̀ sí lọ́n báwo tí ń lò fífìn títí jíṣẹ́ fáwọn èèyàn torípé anábì sallallahu alaihi wasallam nínú látara ìmọ̀ onímọ̀ ọ̀rọ̀ mọ̀ tí ẹ bá ra ìṣe déédé ẹni nínú tó bá ra ìṣe déédé láwùjọ tí ó mu fáìlìgà yóò bí ẹdì àkọ́kọ́ gbèsè àkọ́kọ́ ni kọ́kọ́kọ́ fi agbára tó níyí padà tó bá wà nípò agbára fàyínlàm eléyìn ní mo rò kó kan àwọn olùmọ̀ nínú àwùjọ báyìí pé ká mọ́ dàlẹ̀ kódà àwùjọ a máa parun táwọn olùmọ̀ bá dákẹ́ tí parun ọlọ́run bọ́ dé kódà tí wọn bá dákẹ́ tí parun bá dé ọlọ́run tún jẹ́ àmọ́ pé gbogbo wọn tún lè parun kọ́lọ́run tó lẹ́yìn tí ó là padà kó tó sànú tí pé à ń sọ̀rọ̀ súnà tànàbì sallallahu ta'ala sallam ká mọ́ gbọ́yé síbi wípé àbẹ́nìkan ń sàtakò ẹnìkan ká mọ́ fún nítumọ̀ míì ju pé ọ̀ràn yẹn ni kéèyàn ojú sí ọlọ́run ọba lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ilé àwọn èèyàn fún nítumọ̀ míì kódà wọ́n àtàchì nǹkan míì tó yẹ kán àtàchì mọ́ wọ́n nítorí pé nìkan rówó ń bì kan ó gbowó ń bì kan ibi táwọn ti ń jẹ wọ́n fẹ́ babẹ̀ jẹ́ tá tú àárín yẹn lẹ̀ tá dálẹ̀ ká tún sáà gbogbo òbílẹ̀ jẹ́ pátápátá ní sọ pé ibi ti ń jẹ wọ́n fẹ́ bàbẹ̀ jẹ́ àwọn tó ń jìyàn gbé wọn níbi táwọn ti ń jẹnu wọ́n fẹ́ bàbẹ̀ jẹ́ ni ó fi hàn pé pé kò sí tó burú bẹ̀ àwọn tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n pààyàn àwọn ń jẹ àwọn tí wọ́n rọ́ọ̀bù àwọn ti ń jẹ nìyẹn kódà àwọn tí wọ́n ń ṣèjọba ajẹ́pà ní lẹ́nu ọ̀rọ̀ máa ń fún wọn àwọn sọ pé ibi táwọn ti ń jẹ nìyẹn àwọn làwọn wà ń di owó ibi táwọn ti ń jẹ nìyẹn ló fi jẹ́ pé Yorùbá sọ pé tí ò da wọ́n ní kò da sàpáàdì sí Yorùbá nìyẹn ó sì yege wọ́n ní kò lókọ méjì kò da náà ni ànẹ́mí sọlọ́lọ́ òtàrọ̀ sọ́làm tọ́lọ̀ ń fẹ́ sí rán in tó bá sọ pé kò da kò lè dá mọ́ lọ́la torí pé kò sí ti dìde bóyá yóò yí padà bí ó ṣe rí tálùkì àmọ́ fi dé nìyẹn àwọn asòfin táyé tòní àwọn ni wọ́n tí wọ́n fi yẹ̀wú tí wọ́n fi ní ṣe àbí kí wọ́n ṣe lọ́bi tí òfin ní mú wọn ibi táyé ti ń dàrú nìyẹn àmófin tọlọ́run bí táa ti soríire ni wípé òun gangan láàmà kíyèsí pé òfin ti wà nílẹ̀ kò sí tí ó yí padà lùsọ́rọ̀ bí ìdí eléyìí káwa táà jẹ́ ipa lọ fẹ́ kọ́ ẹ̀sìn Islam táà lọ fún ṣẹ̀ríà káàkà sí ọ̀ranyàn lórí ara wa wípé ẹ̀sìn wa ó kọjá inú Ramadan ó kọjá inú Ramadan púpọ̀ nígbà táwọn olùmọ̀ nírú ọlá yìí tí wọ́n ń pọ ìmọ̀ sí àwọn èèyàn lára tí wọ́n rán wọn létí kó wá jẹ́ pé àwùjọ tún wá parun àwùjọ tún ní tòrò eléjàburú kan tó ga àwọn ànábì ọlọ́run fi dínárù lẹ̀ wàlà dirhaman wà ìnáma wà rọ̀sù lẹ̀ àti pípèpè síbẹ̀ pẹ̀lú lílò èrè ńlá ló mọ̀ jẹ́ àdísà anábì lè sallallahu ta'ala sallam bákan náà amara Allahu bi ta'allumi al-ilm qabla al-qawl ọlọ́run fẹ́ ká mọ̀ nípa nǹkan nínú pàápàá jọ lọ́nà ẹ̀sìn wa kódà ká tó sọ̀rọ̀ ọlọ́run fẹ́ ká lanu gbàgà kan mo ló yege omi tó jẹ́ kọ́ndẹ̀ òun ni wípé n tó wọ lẹ́nu ló lè fẹnu ẹ̀ yorùbá náà ló sọ bẹ́ẹ̀ àdíìsì ni kọ̀ǹdẹ̀ ni tí ẹ̀ bá fẹ́ lọ́run rárá o nígbà tó jẹ́ pé kìí ṣe tó wùyàn ló lè jẹ àfitọ́lọ́run ni ó jẹ kìí ṣe gba aṣọ tó wù ló lè wọ̀ àfitọ́lọ́run bá ní ó wọ̀ kódà kìí ṣe gbóró obìnrin tó wùyàn ló lè fẹ́ àfi irú bá ní kó ṣe ni ọ̀rọ̀ ahán ti dáràn kò kò parọ́ mọ́ ẹni tí ń bẹ láyé àmọ́ parọ́ mọ́ ànábì sallallahu ta'ala sallam ẹlòmí ò wò pé torí kó lè gbàyì torí kọ́ rẹ̀ ó lè níyì gẹ́gẹ́ bá ànábì ṣe wí ànábì ó sì wí sallallahu ta'ala 47 ní aya 19 fa'alam annahu la ilaha illallah wastaghfir li dambik lọ máa mà dájú pé kò sí ọlọ́run mìíràn lẹ́yìn ọlọ́run ìmọ̀ ló ṣáájú lọ máa mà dájú tí wọ́n máa ń sọ fún yàn pé kí ló fà tó fi jẹ́ pé islam ló yàn láàyò tó ń sin lọ́hun tó ń sọ wípé ọ̀kan ṣoṣo lọ́lọ́hun kò sọ bá mi tó tọ́ka sí àfọ̀ nìkan yóò ní à ẹgbẹ́ ti sọ fún wa nìyẹn kò dẹ́wọ̀n náà lójú ó súnmọ́ káyípadà aburú ṣẹlẹ̀ wàyí àdùbìlà àbẹ̀lọ́run rẹ̀ ṣùgbọ́n tó bá máa mọ̀ dájú yóò jẹ́ nìkan tí ń wádìí tí ń wádìí tí ń súnmọ́ àwọn olùmọ̀ tí wọ́n máa ń fi máa sin ọlọ́run anímísọ̀lọ́lọ́wọ́ tààrà sọ́là ó ní ẹ̀rù ń bà mí nígbà tí ń bẹ láyé ìnà àkùwàfà máa àkàfà àlékún ó kà mọ̀ kọ́lẹ̀ sọ̀lọ́lọ́wọ́ tààrà sọ́là àìmọ́tàlìmọ̀dìlín àwọn àìmọ̀ tí ó sọ yín kan méjì tó wà ní ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ àìmọ̀ kò fọ́gbọ́n tẹ́ fẹ́ dá sí àwọn ní ó jẹ imam ẹ̀ ń gbà tánàbí sọ yẹn tí ò bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́kẹ́ sànábí ọlọ́run tòtórí ẹ̀ yóò rí bẹ́ẹ̀ níbi láyé lónìí alimobilin wọ́n sọ nínú láti rí pé méjèèjì yẹn ṣẹlẹ̀ bí yẹn mọ àwọn Yorùbá ọmọ níbó mọ mi títí tí ò bá ti jẹ́ pé òun náà fi kò tán torí ẹni tó wà lókè tán fi aráyé gbọ́ àwọn àyè ibi tẹ́rù ti máa báyàn ni pé bó mo fẹ́ jábọ̀ fọ́lọ̀n bó mo sì fẹ́ jẹ́ àbọ̀ fọ́lọ̀n báàb nínú ọ̀dọ̀ nínú sọ́yí Al-Imam Bukhari ọmọ àkọlé kan wá ní báàb àkọlé kan nìyí níbi ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn al-ilmu qabla al-qawli wal-amal ọ̀rọ̀dá haril aya Bukhari wá mú wá nígbàtí wọ́n mú àkọlé yẹn wá láàrin nínú ayá alkùrán kò lè iná maharama rọ́bí alfawa'ish sóràtò làárọ̀f ayá 33 ọlọ́wọ́ bá mi ó ṣe gbogbo ìbàjẹ́ léèwọ̀ ma zọ́harọ minha wa ma baton èyí tó fojú hàn àti èyí tó pamọ́ wal isim wal bagi bi ghayril haq wa an tushriku billah bọ́lọ̀ sí ń tó tẹ̀lera wọn nìyẹn kẹ́ẹ̀tì tó wá lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ma bihi sultana náà lọ́nà tó jẹ́ pé ẹ màmọ̀ dájú ẹ bá ń ráyà yẹn ẹ màmọ̀ dájú pé kò lẹ́tọ̀ọ́ kẹsẹ̀ bẹ́ẹ̀. wípé ìbá ohun tí olúwa mi ṣe ní èèwọ̀ ni ìwà tí kò mọ́ èyí tí ó hàn nínú àti àwọn èyí tí ó pamọ́ àti ẹ̀ṣẹ̀ àti ìwà ìdá ọ̀tẹ̀ sílẹ̀ láì nídìí. ọlọ́run ṣe gbẹ̀ ní èèwọ̀. àti pé kí ẹ tún máa bá ọlọ́run wá orogún. èyí tí kò sọ ìdí pàtàkì kan kalẹ̀ fún. bẹ́ẹ̀ tẹ́yìn náà mọ̀ pé àwọn ẹlẹ́bọlẹ̀ tẹ̀lé. àti pé kí ẹ máa sọ tí ẹ kò mọ̀ nípa rẹ̀ mọ ọlọ́run. àti kí ẹ máa wá sọ ohun tẹ́ mọ̀ nípa ọlọ́run pé àwọn tó purọ́ mọ́ Ọlọ́hun ẹni tó purọ́ mọ́ Ọlọ́hun yóò purọ́ méyàn ẹni tó sọ pé Ọlọ́hun wí tọ́lọ́hun ò sì wí àbí n tó wí tí ń ka ayàlẹ̀ Kùránì jáde tí èsì ń tọ́lọ́hun gbà lérò ní tú fáwọn èèyàn sọyé wọ́n sọ ayàlẹ̀ Kùránì wọ́n sọ di yẹ̀yẹ́ wọ́n sọ dèrè wọ́n sọ dáwàdà wọ́n tu ní tùkùtù wa amara subhanahu man laysa indahu ilmun an yas'ala al-ulama ọlọ́run ní fasalu ala zikir suratul nahali 43 ọ̀ràn yàn tẹni tí ò kéwú tí ò kéwú rẹpẹtẹ òun ni kó bi àwọn olùmọ̀léèrè ibi táwọn èèyàn ti ṣàṣìṣe tó pọ̀ ní náà mú gbọ́. nítorí náà nítorí náà kí ẹ bi àwọn onírántí léèrè onímọ̀ léèrè bí ẹ̀yin kò bá mọ̀ tẹ́ ẹ̀ bá mọ̀ àmọ́ àwọn èèyàn ò mọ́ tó bá jẹ́ pé nínú ṣẹ̀rẹ́ àti ìsìláàmù ni eighty percent mùsùlùmí láwùjọ àtàwà àwọn òbèrè mọ́ o ní tí wọ́n sọ ni pé àfáà lòun náà ní tí ó sọ ni pé ọmọ àfáà lòun ní ó sọ ni wípé ọmọ lèmọ́mù lòun ní ó sọ ni pé àwa gan travel púpọ̀ àmọ́ gbogbo nǹkan tó kù láwùjọ wa ni wọ́n máa béèrè kódà oúnjẹ táǹjẹ wọ́n máa béèrè ẹlákùn gàrí tó dáa tó ṣe é mu tó sì dáa fẹ́bà ẹ bá mi rà ó lọ sọ fẹ́ni tó mọ̀ ń pa gàrí torí ìtọ́ra jò níì kò gbà tó mú kò kò dáa epo pupa wọ́n gbò ìran ẹni tó mọ̀ nípa epo àǹkárá wọ́n gbò ẹni tó mọ̀ nípa àǹkárá òun náà sì mọjà ó sì mọ̀ pa àǹkárá wà ń bẹ̀ ilé kíkọ́ ẹnjìnà ni wọ́n ké sí ni wọ́n ké sí sóyé tọ́kọ̀ bá yọnu ẹnjìnà ni ó ké sí kápẹ́ńtà ni ó ké sí gbogbo àwọn nǹkan tó kù láyé tà ń ṣe àwọn tó nímọ̀ ń pa ẹ̀ ni wọ́n máa ké sí ẹjọ́ dọ̀rọ̀ ẹ̀sìn àní ẹ jẹ́ kí bàbá yìí náà sọ̀rọ̀ bàbá yìí kò bẹ́ẹ̀ bá gbé tíàrí lọ́wọ́ kò yóò dórí alífò kò dò ní àìmọ̀ ẹ̀pá gbàlagbà ni wọ́n ẹ káwọn náà sọ sí kí á ló fẹ́ sọ torí ìmọ̀ ni wípé ọlọ́run wí ànábì wí sọlọ́lọ́wọ́ tààrà sálà kò tí ìkan pẹ́ nìkan kan wí ẹ̀rí pa máa mọ́ra àwọn sàhábà wa torí pé kò yàtọ̀ sí tànábì ni mo kàdí ìsìn kan ní ìsìn ànábì sọlọ́lọ́wọ́ sálà ó ní àlékún bí sunnati ẹ̀dì súnà mi mú sísìn wà súnà tí kòlàfà ìrọ̀ṣìdìn àti súnà kòlàfà ìrọ̀ṣìdìn àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin lẹ́yìn mi tí wọ́n tọ́ yín sọ́nà sọ̀hábì kankan tó kódà lásìkò àwọn sọ̀hábà tí wọ́n bá gbọ́n kankan láàrin ara wọn tí sọ̀hábì bá mú ọ̀rọ̀ míì wá tó sọ pé but èyí tèmi gbọ́ lẹ́nu ànábì yàtọ̀ sí ìtọ́wíhun ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n mọ́ lé ọ̀rọ̀ tí wọ́n mọ́lẹ̀ tó fi dórí àwọn tí wọ́n jẹ́ tàbí tí wọ́n tẹ̀lé wọn tó ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sí tànàbì sallallahu alaihi wasallam láti máa ń kó ti wọn tàbí kó jẹ́ pé tafsiru tí wọ́n gbọ́yé lọ́dọ̀ ànábì ni wọ́n wí láti ń kó ti wọn nígbàtí pé àwa gangan ò gbọ́ tafsiru yẹn direct bí kí ibn abbas sọ wípé bí kí ibn mas'ud gbókó sọ wípé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí láwùjọ wa ibi táború kì sí nìyẹn oníkálukú ní mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn tá bá ní professor of mathematics tó àtọmọ tó wà ní ẹ̀ẹ́ eh, kí ni ìdádí tí ní lẹ́fù ìdádí ní iléèwé secondary school tó jẹ́ ṣe JSS ń kọ́ yẹn JSS JSS 3 tó jẹ́ pé ti kéwú ni ṣe ń gbọ́ mi JSS 3 tó jẹ́ ti kéwú ni ọmọ yẹn wá wà nínú mọ́síjù ní ẹ̀tọ́ ti ń ṣe jama pẹ̀lú bàbá tó jẹ́ professor of mathematics tí prof ò sì mọ́ kéwú ọmọ yẹn láfọ̀rọ̀ sí lẹ́nu pétọ̀ kí ni Islam wí ọ̀rọ̀ yẹn ò kan prof lásìkò bọ́mọ yẹn bí lẹ́bù ọmọ yẹn ṣe kéré tó àfi tí ò bá tí ì bá ìmọ̀ débẹ̀ lókù tó tún wá fìdí kátàtà pòrò lọ síbi pé ká béèrè lọ́wọ́ àwọn ẹlòmíì tó bá nímọ̀ sọ̀hábì kan tí ìrántí orúkọ ẹ̀ ó ní wọ́n wo àwa tá a fẹ́ ṣe sọ́lá ó ní èmi mo kéré jù èmi náà mo sì hákùrán jù fakọ̀dàmúnì wọ́n bá tì mí síwájú Allahu ó ní lọ́jọ́ náà mo jọ ọmọ ọdún mẹ́fà tàbí méje ẹjẹ́ amú méje òun gẹ́gẹ́ fún ara ẹ̀ ṣe èméjì

kò ní ṣe sọ̀látù náà ni ó nímọ̀ yẹn ó tún wà mùtàmáyìs ó jẹ́ni tí ó mọ̀ tún yàtọ̀ sósì ó sì mọ̀ dájọ́ sọ̀lá àwọn tó sì wà lẹ́yìn ẹ̀ mọ̀ tó ẹwọ láti ń bẹ fún ìmọ̀ so à ń rọ̀ wá à ń rọ̀ wá lẹ́lẹ́sì Islam lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ká máa Islam sọ́dọ̀ àwọn olùmọ̀ bẹ́ẹ̀ ni là ń rọ̀ àwọn olùmọ̀ kí wọ́n bẹ̀rù Ọlọ́run àtọ́jọ́ gbẹ̀dọ̀ kíámà tí wọ́n pàdé pẹ̀lú Ọlọ́run ọba tó dá wọn gbogbo àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ bá sọ̀kalẹ̀ gangan nǹkan mí ni wọ́n wí fáwọn èèyàn torí pé wọ́n fẹ́ jẹ wọ́n fẹ́ mu àwọn náà ń bẹ nínú àwọn ajẹ nídìí ìbàjẹ́ látara bẹ́ẹ̀ wọ́n pàrọ̀ mọ́ lọ́n wọ́n sì pàrọ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam tí ìbá ṣe pé wọ́n ànábì mọ̀ pé wọ́n pàrọ̀ mọ́ òun ni kò ní fi wàhíì ìlérí tó lágbára tó bẹ́ẹ̀ kò ní fi tì ó ní man qala alayya muta'ammida ma ẹni tó bá mọ̀ọ́mọ̀ ilẹ̀ tí ò bá mọ̀ọ́mọ̀ ó fi bọ́ ń bẹ́ẹ̀ ẹni tó bá mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ mi tó sọ pé mo wí tí ń sì wí fọ́lẹ̀ tàbá wà mọ̀kàndáhù mìíràn náà ààyè tán ti parí sí ìfúnkalẹ̀ inú náà ibẹ̀ ni ó dé sí o torí gbogbo wa láláyè náà náà tàlùjọ́ náà à ń bẹ̀lọ́n kọ́lọ̀n jẹ́ káyẹ̀ wá pọ̀ sófò níjọ́ nínú náà ni o kò kò sí àtàṣímẹ́ǹtì fún náà tí ẹ bá wọná pé ọmọ pé bẹ́ẹ̀ ní ń bọ̀ kò ẹ sábà wáyé bẹ́ẹ̀ ni kò sí àtàṣímẹ́ǹtì fàlùjọ́ náà gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá pátápátá inú láyè nù náà náà ààyè ọmọ àlùjànnà ó ṣòfò nù náà ni kọ́rọ̀kọ́ mọ́sá àṣẹ tiwa bẹ́ẹ̀ kó mọ̀ jẹ́ káyè wa ó ṣòfò nínú àlùjànnà ẹ̀yin ó sìn ọlọ́run ẹ̀mí ìyá mi tẹ́ ń gbọ́ mi a máa gba ìmọ̀ lọ́dọ̀ àwọn tí ọkàn wa balẹ̀ sí àwọn tó jó ní déédé tí wọ́n ń ró ilé tẹ̀lera wọn báwọn kan ṣe ń ṣiṣẹ́ táwọn kan ń bọ̀ àwọn tí wọ́n bá kù láyé ńgbà náà tí wọ́n jó ní déédéé tí wọ́n fi mọ̀ sí lọ́hùn àwọn láàmọ̀ gbàmọ̀ lọ́dọ̀ wọn o àwọn bàbá bàbá kan bẹ láwùjọ wa ilẹ̀ Yorùbá yìí náà tá a bá láyé àwọn náà ń jẹ wọ́n mu wọ́n sì hàn wọ́n ga nípò àti láyé tọ́lọ́run bá fi wọ́n sí ṣùgbọ́n wọn bá débi wípé torí páàjẹ ká pọ̀rọ̀ fáwọn èèyàn wọ́n sì lùgbésí ayé tálíkà bẹ́ẹ̀ délẹ̀ ẹ kí ìsáwọn ànábì ọlọ́run ọlọ́run mọ̀ ọmọ ṣẹ̀ṣà ànábì Sùlẹ̀mọ́nì alayhi salatu wassalam ká lè mọ̀ pé tọ́lọ́run bá fẹ́ ṣe ogun ọbẹ̀ yóò sì wọ́n bẹ̀ ẹ kí sáwọn ànábì ọlọ́run ṣe lọ ayé ànábì sallallahu ta'ala sallam Oni ní kò sẹ́nìkan nù wa tọ́lọ́run rán tí ò daran tí ìbá sàsìkò yìí táyé tún dìvẹ́lọ́pù sí bóòlù àwọn èèyàn ka darandaran sí àbáwọn ẹlẹ́ran tó ní náà tàà tẹ́ ń sọ bẹ́ẹ̀ náà àwọn darandaran bóòlù àwọn èèyàn kà wọ́n sí kódà wọ́n lè mọ́ sáwọn kan náà fẹ́ ṣe wàhálà látàfẹ̀mọ́jú títí dìrọ̀lẹ́ wọ́n tẹ̀lé ẹran kiri kò sí bọ́run sí lè mú tó ànábì la ṣe bẹ́ẹ̀ àwa ànábì ọlọ́run kódà inú hikmọ̀ táwọn olùmọ̀ tó ń fàyọ́ mẹ́ ni wípé béèyàn bá lè daran successfully torí pé ẹran èso nílàákàì nílàákàì ìmọ̀ tọ́lọ́run fún wọn ẹ̀bùn ọtọlọ́run ni lọ tẹ́lẹ̀ ẹran tí ń dáná bá lọ ní mẹ́lì mẹ́wàá tó wá padà délé tó rí pẹ́rùn òpé sẹ́mọ̀ pé yóò padà mẹ́lì mẹ́wàá yóò tún rìn padà èmi gangan witness rẹ̀ fún ara mi kẹsẹ̀ pé bóyá rò tó wá mọ̀ lóye ni bóyá ó ni bóyá ó ni wọ́n sì tó padà da eléyìí tàbí kan wá gbé ìran fà tó fi jẹ́ pé àwọn olùmọ̀ tí wọ́n fi mọ̀ sí lọ́hùn tá ń wí náà ìfaradà o tí yóò ní faradà yóò bá nǹkan jẹ́ o ìfaradà yẹn gbọ́dọ̀ pọ̀ oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fẹ́ gbà ta ẹni bí sẹ́yìn hajj aya 70 kílàkà ka yẹn níparí nígbàtí suratul hajj ti ń lọ kìí ṣe tá ń sọ yìí kìí ṣe pé bóyá ó dìgbà tí bá gbówó pé ẹ àwọn advisor ń bẹ ọjọba ìjọba láyé lórílẹ̀-èdè eh, orílẹ̀-èdè eh, tó jẹ́ pé eh, ọ̀rọ̀ kan àbípàdé ọ̀rọ̀ kan ó ní iye tó jẹ́ gbáà náà ti mọ tàwùjọ wà iná pé tán síìtì ní house wọ́n lè síìtì lórí kan tó pàwárun àbí tó kàbùrú kan àbádìsẹ̀ ẹyọ tabaka jáde nínú ọ̀rọ̀ lọ́wọ́ kò tí ó sóyé báwọn ànábí ọlọ́run bá sì lọ ayé nìyẹn ẹ ti bá ń ráyà wọn ọ̀rọ̀ yẹn ṣe pàtàkì débi pé ó la ẹ̀mí àwọn èèyàn kan lọ àwọn ẹ̀kan fẹ̀mí di síbẹ̀síbẹ̀ àwọn tún àwọn kan tún jogún wọn in tí wọ́n pa alágbájá sí ẹnìkan náà tún sọ wọ́n pa pálára ní 1953 wọ́n pa àkódó àwọn tí wọ́n pa nílẹ̀ yorùbá nìyẹn wọ́n pa nílẹ̀ haúsá wọ́n pa nílẹ̀ ìbò lórí kíni wàmọ̀ náà kọmọ̀ mínihun ìlà ayé òmìnú billahi al-aziz al-hamid ẹbá ń káyà yẹn àti pé àti wípé nígbàtí a bá ń ké àyà wa fún wọn ta bá ń ké àyà alìkùránì fún wọn tí ó hàn gedegbe tó sì hàn dájú pọ́rọ̀ ọlọ́run ọba ni ìrẹ́ yóò máa mọ̀ kíkọ̀ nínú ojú àwọn aláìgbàgbọ́ báyìí ní làwa gan náà mọ̀ lásìkò yìí tí ẹ bá ti sọ̀rọ̀ kan pọ́lọ́run bá wí tó tako níbi táwọn èèyàn ti ń jàbí tán ti ń mu ẹ̀ sì mọ̀ rí pé àti ráwọn èèyàn tó sọ wípé kódà bó bá ṣe pé mo ní písù lọ́wọ́ ni ìbá yíyan bà àti rí wọn face to face náà sọ bẹ́ẹ̀ báyìí torí pa sọpọ́ ọlọ́run wí ànábì wí àti táwọn èèyàn tó sọ wípé ẹ wo ọ̀dà tọ́ọ̀bà mẹ́nu kó ń bẹ̀ ọ̀run méje ò ní yọbọ láyé face to face lórí pọ́lọ́run wí ànábì wí àrùn lẹ́ ń gbọ́ náà ayà yẹn ẹ mẹ́rin rí kíkọ̀ lójú àwọn tí ń gbọ́ àti síwọ́ ń bẹ̀ sáwọn wá kú kiri ni ọ̀rọ̀ ìmọ̀ àtọ̀rọ̀ ká béèrè ó ṣe pàtàkì débẹ̀ ká lè rọ́lọ́run bá sìn ẹ̀ka ayà ń délẹ̀ wọn yóò fẹ́ ta lu àwọn tí ó ń kí àwọn àyà wa fún wọn. wọn yóò fẹ́ ta lu wọn bí kí wọ́n pa wọ́n ẹ yára ẹ yára. sọ pé mhm. èmi kì yóò á fún yín nírò ohun tí ó burú ju èyí lọ. intense ń burú àmọ́ tó burú jù bẹ́ẹ̀ lọ ni kí ni. òun ni iná ọlọ́run òun ni iná tí ọlọ́run ṣèlérí fún àwọn aláìgbàgbọ́ ó sì burú náà padà sí. torí pé wọn ìfẹ́ wọn ìfẹ́ gbọ́tọ̀ ọlọ́run sì fẹ́ gbọ́tọ̀ ànábì wọn sì fẹ́ gbọ́tọ̀ àwọn tí ń jíṣẹ́ wọn ọlọ́run mọ́ àwátà ń pépè ọlọ́mọ́síwábẹ́ èyí tí ẹ ń gbọ́ pé ọlọ́mọ́síwábẹ́ o ọlọ́njájẹ́ rẹ̀ àtàlì kíámà wa subhanakallahumma rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú. bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank Account name Muslim Community and Najat. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.